Hello everyone, welcome to Toyeen Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye lóòótọ́ mo ní kó kó aṣọ mẹ́ta tọ́ra fún jáde ká lè wọ aṣọ gidi fún fi ṣe ṣó oníjọ́kọ̀ òkàṣọ kankan fóun o ju aṣọ tóun ní lọ ó ṣàmáṣọ kan nínú cupboard aṣọ tó lóun níyẹn la fi ṣe ṣó fún after ìgbà yẹn tá wá ṣe ṣó ni ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó ń ta aṣọ gbogbo yín lẹ mọ̀ tó fi pèsè orí ẹ́ sábọ́dù pé jókòó gbogbo àwọn aṣọ gidi tóun kó fún ẹ pé kókó fún ìyá àbèjì ibo ló wà pẹ́rẹ́ tí jókòó máa sọ̀rọ̀ ó ní ìyá àbèjì ti lọ síbàdàn póun ò ti ẹ̀ràn tí kò fún un tí ò bá sí pé a lọ gbé ìyá àbèjì wá àṣírí ọ̀mà tù irú ẹ ló wá ń sọ̀rọ̀ pé wọ́n kó nǹkan gan fún ìyá àbèjì ṣókólẹ̀ ni ilé ló pọ̀. wọ́n ti lọ fídíò ẹ̀ a ṣe investigation lọ́dọ̀ bọ̀bọ̀ tó ń ta bàbá jẹ̀bú yẹn pé máa yìn fáyà gan-an a géèmù ten thousand lórí ìdúró pẹ́rẹ́tì bọ̀ yẹn máa sọ̀rọ̀ tó ta tó ní kíọ̀sì tó ń ta bàbá jẹ̀bú ọlọ́run ló mọ ibi tó ti rówó ó ní tẹ́lẹ̀ géèmù tó máa ń plè ṣúlẹ̀ kò ju bí seven hundred naira lọ àmọ́ nísìnyí ṣúlẹ̀ ó plè fifty thousand ṣúlẹ̀ bàbá onílọ́tọ̀ yẹn ló sọ bẹ́ẹ̀ ní ọkọ ẹ tí ò níṣẹ́ lọ́wọ́ gbogbo wa dé la mọ̀ lórí Facebook yìí pé ọkọ ò níṣẹ́ lọ́wọ́ ibo ló ti rówó plẹ̀ lóto tí ò bá kí n ṣọwọ́ ìyá àbèjì lẹ́jọ́ náà wá sọ pé mo purọ́ alẹ́bídẹ̀sì yẹn náà lọ́wọ́ bọ́tà kò ní mo purọ́ kí wọ́n tún bẹ gbé fídíò ọkọ ẹ padà wá níbi tá ti rọ́kọ ẹ nílé lóto tó ti fọwọ́ ìyá àbèjì ta lóto bọ́tà kò ní rọ́lá pa ká tún bẹ ju fídíò yẹn padà olórí burúkú àwọn aṣiire méjì ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ọlọwọ síbí wọn ọba ti sa ọmọ ìbejì yẹn dídákúdà àwọn tọkọ àtìyàwó olè aṣiire olójú kòkòrò ọ̀gbẹ́ni má sá lọ o tó bá wá fún mi lésì òní ṣoríire fíìmù tó gùn ni yálà já ẹ ò dúró wò tán ẹ̀yin.